orin dáfídì orí kọkànlá olúwa ni mo gbẹ́kẹ̀ mi lé ẹ̀yà ti ṣe wí fún ọkàn mi pé sá bí ẹyẹ lọ sí òkè yín ṣàkíyèsí àwọn ènìyàn búburú ti fa ọrún wọn lé wọ́n ti fi ọfà sùn lé ojú ọsán kí wọn kí ó lè taálé òkùnkùn sí ọlọ́kàn dídúró bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí lè olódodo yóò ṣe olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì mímọ́ rẹ̀ ìtẹ́ olúwa ń bẹ lé ọ̀run ojú rẹ̀ ń wò ìpéǹpéjú rẹ̀ ń dán àwọn ọmọ ènìyàn wò olúwa ń dán olódodo wò ṣùgbọ́n ènìyàn búburú àti ẹni tí ń fẹ́ ìwà agbára ọkàn rẹ̀ kórìíra lórí ènìyàn búburú ni yóò rọ̀jò ẹ̀yìn gbígbóná àti ìmí ọjọ́ àti ìjì gbígbóná èyí ni ìpín ago wọn nítorí olódodo lé olúwa ó fẹ́ òdodo àwọn ẹni tí ó dúró ṣinṣin yóò rí ojú rẹ̀.